لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبته أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته التسواج lórí àwọn الشولوري ẹrú lè mójútó nínú àwọn ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú oṣù velhijja gẹ́gẹ́ bí àkéèsì ní àná pípé àná ní twenty seven òní ọmọ jẹ́ twenty eight hasaba ru'ya níbàámu pẹ̀lú bí oṣù ṣe yọ ìyẹn oṣù lulqaada tó túmọ̀ sí pé ọ̀la twenty nine ti ṣe aláàjì nígbà tí ó fi di towards maghrib a ti mọ̀ ṣé first lèlhijjá ṣèjọ monday ni ó bẹ̀rẹ̀ ni àbí oṣù títí ilẹ̀ ṣú lọ́la ọlọ́run máa bẹ lórí dáadáa a máa mọ̀ àkíyèsí tí ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ lánàá òun náà ní pàtàkì ìrántí ọlọ́run nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé a sì mú àpèjúwe wá nínú àwọn ìrántí ọlọ́run tẹ́rù lè máa ṣe òun náà ní subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar gbólóhùn yìí ó ní láìlá ìlàlá inú ó ní subhanallá inú ó ní alhamdulilá inú ó sì ní atẹ́kbír allahu akbar ó ní nínú gbólóhùn atẹ́kbír yìí ó pàtàkì púpọ̀ pàápàá jùlọ nínú àwọn ọjọ́ wọ̀nyí toruba olúwa allah nínú suratul hajj ó ní liyashhadu manafi'a lahum. ويذكر اسم الله على ما يذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام وهو من ni atọ̀dọ̀ àwọn sàbẹ́ النبي wípé wọn a máa gbé ọlọ́wọ́n ọba tóbi èyí tó wá gbajúmọ̀ jù òun náà ni gbólóhùn Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd gbólóhùn yìí bí o ṣe máa wíire Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد يا سلموي الله أكبر متى بتلقق الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله alhamd nígbà tí ó bá ti dájú wípé a ti bọ́ sínú oṣù zelhijja láti rọ̀lẹ́hùn náà níbi ọwọ́ magrib tí wọ́n bá ti gbọ́ èèyàn ti láǹfààní láti jòwèrè láti máa rántí ọlọ́run ọba lọ́dọ̀ àwọn olùmọ̀ ìrántí olúwa wọ́n pín sọ́nà méjì wọ́n ní ọ̀kan ní atakbiru almutlaq wọ́n ní ìkejì ní atakibiru almuqayyad ìpín méjèèjì wọ́n fààyọ níbi ìṣe ìṣe àwọn sàbí ànábì náà ni ẹ̀rí bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n gbà látọ̀dọ̀ ṣẹlá Muhammad alayhi salatu èyí tí wọ́n ń pè ní atakbirul mutlaq òun náà ni ìgbọ́lọ́wọ́n ọba tóbi tí èèyàn túlẹ̀ kò nídìí pé èèyàn dè mọ́ kan kò nídìí pa dé mọ́ àsìkò kan ẹ pé àwọn kan bẹ ìrántí ọlọ́wọ́n ọba kan bẹ tó ní ṣe pẹ̀lú dídè omi bẹ tá a dè mọ́ àárọ̀ tá à ń pè ní àtikáàrù àárọ̀ là ṣe omi bẹ tá a dè mọ́ ìrọ̀lẹ́ omi bẹ tá a dè mọ́ tí yẹn bá fẹ́ wọ mọ́sálásí omi ń bẹ tá a dì mọ́ àyè náà ni wọ́n fẹ́ wọ tọ́ílẹ̀tì kíra wí bí yẹn bá sọ̀kalẹ̀ sí àyè kan tẹ́rù ń bá yẹn pé à ah, àìmọ̀ tí ò sáwọn ẹni bí láàyè yìí gbólóhùn tó yẹ kéèyàn wí. gbogbo eléyìí òun là ń pè ní alàzikaru almuqayyada azikaru tó dé máa ti kò kan àbáyé kan ìran kan lélẹ́yìí ìrẹ́lẹ̀ kejì òun náà ni al-azkaru al-mutlaqa èyí tá a túlẹ̀ kò ní ṣe pẹ̀lú ààyè kò ní ṣe pẹ̀lú àsìkò kò ní ṣe pẹ̀lú ìgbà anytime any moment tí ẹ bá ti ṣàyè ẹ̀gbin lèyàn lè máa wí láàrin yìí àwọn olùmọ̀ ẹ̀gbọ́n àmọ́ gbọ́ ọ̀tún ni azkaru eléyìí azkaru mutlaqa èyí tá a túlẹ̀ ni kò mí pé yóò dé pẹ̀lú ádàdí pé mélòó la lè máa wá ṣe kò ní ìwé béèrè ìyẹn sàmọ̀ ṣe lọ kọ́dà lọ́dọ̀ ọlọ́run kọ́dà lọ́dọ̀ ọlọ́run alakaru alimutulakọ òun náà ni èyí tí sẹ̀ríà tó túlẹ̀ ó ń ṣe ọlọ́run òde ọlọ́run ọba òde òun náà ni èyí tá a sọ pé ká má ti rí oṣù ní kété òun náà ni èèyàn bẹ̀rẹ̀ sí máa ṣe ṣẹwárí àdìgáwì òun kọ̀ntínú títí kódà tí ó fi di lẹ́yìn ọdún lẹ́yìn ọdún tí ó fi di ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tí ó fi di mọ́gíríbì fẹ́ wọlé lọ́jọ́ kẹta àbí sábà sọdún tán lẹ́yìn ìjọ kejì rẹ̀ ọjọ́ alákọ̀ọ́kọ́ nù ìjọ kẹta rẹ̀ ìjọ kejì nù ìjọ kẹrin rẹ̀ ìjọ kẹta nù àwọn eléyìí òun náà ni èèyàn mọ̀ wá pọ̀ ní ìgbọ́lọ́wọ̀n ọba tóbi ní màrán olúwa eléyìí náà ń pè ní àtẹkìdérú alimọ́tòlá ìgbọ́lọ́wọ̀n ọba tóbi èyí tá a túlẹ̀ láàrin ọjà ni láàrin inú ilé ni èèyàn ń gbowó kódà ó dà púpọ̀ tí èèyàn bá bọ́ sí àwùjọ kan tí èèyàn rí fáwọn èèyàn wọ́n ń rojọ́ púpọ̀ àbí wọ́n ń ṣe kí èèyàn gbóhùn sókè kan fi rántí pé àdìkìrì ń bẹ lásìkò yìí ìrántí ọlọ́run ọba kí èèyàn má gbàgbé rà òun ló fà alimami Bukhari ó gbà wá nínú ẹgbàá wá ẹ̀ fi atari rọwáhù mu'allaqan majzuman bi wípé àwọn àwọn sàmì méjì kan abdullahi ibn umar àti abu huraira ti máa wọ̀ náà jàrá yìí láwọn tí wọ́n bá ti róṣù nínú oṣù zulhijja wọ́n bá ti rí èèyàn wọ́n gbọ́dọ̀ wọn bá tóbi ni Allahu akbar Allah kò fi rán wọn létí tí ẹ̀ mọ́ gbàgbéra àsìkò ìgbọ́lọ́wọ̀n ọba tóbi ìfọlọ́wọ̀n ọba mọ́ òun náà ní àsìkò yìí. tọ́ ọ̀kan wa ń bẹ wọ́n ń pè ní al-azkarul muqayyada èyí tá a dè máa tìkò kan àbáyé kan eléyìí òun ni èyí tá a máa ń ṣe nígbà tó bá ti di àràfà tó ṣe pé tá ti kí àwọn wákàtí márààrún tán bóyá fájírì ni zori ní asiri ní magrebi aisha tí oníkálukú tó mọ gbọ́dọ̀ wọn bá tóbi àwọn ọkùnrin á gbóhùn sókè àwọn obìnrin wọn mọ̀ wí jẹ́jẹ́ tí máa wà ní mọ́sálásí wọn kálukú sì máa dá wí ṣùgbọ́n èyí ò fi hàn wípé ìrántí ọlọ́wọ́n ọba yìí ìrántí ọlọ́wọ́n ọba tó wà lẹ́yìn ìgbà tí yẹn bá parí àkàrò rẹ̀ tán ìrìn Allahu akbaru Allahu akbaru ẹ̀rí èyí tó kọ́mọ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí yìí má ti ṣe mẹ́ta wọn dàá dó kò ní di mẹ́ta kò ní bó ṣe márùn lèèyàn lè ṣe bó ṣe mẹ́ta náà ni bó ṣe mẹ́jọ bó ṣe mẹ́wàá bó ṣe kí ẹ sáà jẹ́ kí lẹ́yìn wákàtí kọ̀ọ̀kan yìí kí ẹ gbé ọlọ́run ọba tóbi eléyìí náà nínú àwọn askar tó lọ́mọ àwọn ọjọ́ ńláńlá yìí ni láti jọ àràfà tí ó fi dijọ́ ọdún tí ó fi dijọ́ kejì ọdún tí ó fi dijọ́ kẹta ọdún tí ó fi dijọ́ kẹrin ọdún eléyìí nígbà fi ń pè ní mọ̀kọ́ yíyádá ká dé mọ́lẹ̀ ni pé òun tún lọ́mọ dúbúrọ́ sọ̀rọ̀wá fìlxàm nígbà tá a bá parí wákàtí mara gbẹ̀gbẹ̀ àti sọ pé àwọn iṣẹ́ olóore kan ó wà mọ́ akádá ó lágbára kéèyàn mójútó nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí nínú ẹ̀ òun náà ni zikirullah. ìmọ̀ràntí ọlọ́run ọba ìrántí ọlọ́run ọba yìí ó sì gbọ́dọ̀ pọ̀ ó gbọ́dọ̀ pọ̀ ní o ẹ̀rí ẹ̀rí ọlọ́run ọba sì máa sọ pé ẹ má ṣèrántí mi lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ nínú àwọn ọjọ́ wọ̀nyí àkíyèsí ẹlẹ́ẹ̀kejì ní òwúrọ̀ yìí òun náà ni àkíyèsí tí ó tó bá fẹ́ léyà bí bá fẹ́ èyí tó dáa jù tó bá ti lẹ́mìí pé òun fẹ́ pẹran léyà látijọ́ tó bá ti kú tó bá ti rí pé wọ́n róṣù kò ní mú nǹkan kan kúrò níbi ara rẹ̀ mọ́ bóyá yóò fárí ni yóò gẹrun ni àbí yóò gé kaná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìpìlẹ̀ tó bá dé òun náà ní hadith ìyá wa Ummu Salama. وعن صحيح مسلم تني إذا دخلت العشر سموا باتي ولي باي النبي واني صلى الله عليه وسلم تباتي ولي وأراد أحدكم أن يضحي tẹ́nì kọ̀ọ̀kan yín bá gbèrò láti pẹ̀ràn léyà o tó ní lẹ́nu fóun pẹ̀ràn léyà o ní fàlàyé mùsà ní sàárì yìí aw wa basharatihi shay'a ẹ̀rí inú gbólóhùn ní oní falyumsik min sha'rihi wa adhafirihi kéèyàn má mú kàkà kúrò nínú èékánná ẹ̀ mọ́ àti irun ẹ̀ irun àbíyá ni irun orí ni irun mú ni àti àwọn àyè tó lẹ́tọ̀ọ́ kéèyàn múrun kó ó túmọ̀ sí pé ẹni tó bá ti gbà lérò kódà bí ò tí ì ra ẹ̀ràn léyà sọ́sà wò pé títí ọ̀túnla títí jọ́ mélòó eléyìí òun ni ó dáa òun ló sì súnmọ́ nínú ọ̀rọ̀ kí wọ́n mú nǹkan kan kó mọ́ nínú ara rẹ̀ àlàyé lórí kí wọ́n ní ìdájọ́ ẹ̀ ọ̀dà kéèyàn bá mú un kúrò àbí tó bá tiẹ̀ jẹ́ ẹlòmíì ni òun gé kan òun òun òun kọsẹ̀ èkánná òun ó sí tí wọn wá sílẹ̀ náà ni àà irú eléyìí tí làlórí bá dé ó lè mú kúrò àbí kí nǹkan kan kó sáré kó jẹyàn àbí kó nídìí láti mú nǹkan kan kó níbi irun rẹ̀ tó wáyé pé làlórí kéèsì ọ̀tọ̀ nù àmọ́ kéèyàn máa máa kó mú kó eléyìí ọba mọ̀ lóòótọ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé méjì lórí ọ̀rọ̀ yìí hadisi yàwó Aisha òun náà mukharrajun fi sahihayn tóní kuntu aftilu qalahida hadiyi rasulillahi sallallahu alayhi wa sallam olóhùn wà nù ẹni tó ṣe òun òun òun máa òun ó ṣètò àwọn okùn tí wọ́n dè mọ́ ẹran tá nàbì fẹ́ fi ránṣẹ́ sí maka à ń pè ní ẹran hadiyu eléyìí àlàyé ọ̀tọ̀ ni kọ́dà ẹni tí ò sí ní ara ni tó bá láǹfààní láti fẹ́ ẹran ránṣẹ́ tí wọ́n pa ní maka ẹran àdáyà tí ó kàn fi ṣe súnmọ́ ọlọ́wọ́n ọba kó fi ṣe sàárà olóńṣe ọlọ́wọ́n ọba máa pèsè òun lò wọ́n wà nù ẹni tí ó palẹ̀ mọ́ okùn tí wọ́n fi sí lọ́rùn wọ́n tún máa ń sàmì bíi bàtà then wọ́n tún máa ń ṣe kinní kan tí wọ́n ń pè ní atẹ́kìlì níbi ibi ke rẹ̀ lọ́wọ́ ẹ̀yìn báyìí wọ́n kàn yá lọ́bẹ̀ àbọ̀wọ́ ẹ̀yìn kan fi mọ̀ pé ẹran eléyìí ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ o ẹran ni o gbọ́dọ̀ gbọ́dọ̀ yẹ so ó ní nǹkan tó ń ra fi sàmì sẹ́ran yẹn ó lóun wà nù ó ti ànábì sàṣálà wọn ó sì gbé mu e maka ó ní walam yakun kò sí nǹkan nǹkan tó jẹ́ aláàlí fànàbí yóò wá di ìwọlé lórí kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ rẹ̀ ni pé òun ò rí pé ànábì máa ń wá ń sọdè wọ̀ mọ́gé kánná mọ́gé irun ó lóun ò rí ṣùgbọ́n ní ṣókí tọrọ bá ti rí báyìí láàrin àwọn sàádé àwọn olùmọ́wà gbéyẹ̀wò ìyàwó Aisha òun sọ tó rí nù ìyàwó Ummu Salama ní ànábì sọ báyìí àtàwọn kọ̀rọ̀ inú míì àwọn ọ̀nà míì eléyìí ọ̀rọ̀ ní anabi sọlọ́rọ̀ ìyá aisha lóun ò rí tòun ni anabi ní man àrọ́dà ìdá àrọ́dà àhádùkùmá yudhi yàtọ̀ sí pé ọ̀rọ̀ téèyàn bá sọ lẹ́nu ó wà ẹ́ bíà ju iṣẹ́ lọ ó lè já àwọn rídìn míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pé irú nǹkan yìí ó ṣeéṣe kéèyàn máa mọ̀ àtàwọn rídìn míì níta ti lọ to be on the safer side ẹni tí ó bá fẹ́ pa ẹran tó gbà lérò kọ́dà déyìn rẹ̀ ẹran òun ló fà nígbà míì àwọn tó wà ní àwọn mímọ̀ bẹ́ẹ̀ ń lo èkó àbáwọn tá ń bẹ nílùú mi wọn ní ẹ bá wọn paléyà wa ní nàìjíríà àbí ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn mọ wá kájẹ ìṣẹ̀lẹ̀ pa àwọn òbí àwọn òbí rí èkánná o àwọn èrí kìnnìkan o torí pé ó lọ́mọ kan ó dìgbà kan bá tó pa ẹran yẹn kí èèyàn tó láǹfààní kó tó lọ gé èékánná àti gé irun rẹ̀ àti ibi tó bá ní bùkátà sí torí wípé tó bá ti dú ẹran báyìí ó kálukọ lómi ọmọ wa pè é kódà kọjá pé time difference ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ẹ mọ̀ gbà àwọn ti kéjì sẹ́ẹ̀ ti ni torí pé ń retí pé kóun fi tàhálàlì kó fi láǹfààní láti lọ gé ìkánná àbí láti gé irun níbi tá a ti lọ kí èèyàn fi mọ bí èèyàn ṣe gbọ́dọ̀ gbìyànjú láti yé súnà yìí ẹnikẹ́ni tó bá fẹ́ pẹran kó má mú nǹkan kan kúrò tó ẹlòmíràn wà níyà tó máa fẹ́ pẹran òun máa ń dà ní àwọn aráalé òun náà mọ àti kìnìkan èèyàn nìkan ló wà lọ́rùn ẹ̀ tẹ́lẹ̀ àwọn aráalé kò dí wọn lọ́wọ́ ọmọ ìyàwó ara lé kọ́ra ẹlòmíì téèyàn tún dà níyàn sí pé mo fẹ́ ká níyàn tí wọn náà wà ń bẹ kó dí àwọn yẹn lọ́wọ́ ẹni tó fẹ́ <clears throat> ra ẹran gangan àbẹni tó pa ẹran gangan òun nìkan ni eléyìí tọ́ nínú àwọn kan tí ó yẹ kí yẹn tètè mọ̀ òun náà ni eléyìí ọ̀dà àwárẹ̀ nìkan òun ọmọ lọ́jọ́ lè ṣe ọba dìbí ó ti gé kaná tóun ti gérun ó ti ṣe gbogbo ẹ lọ nígbà tó bá dìbí ìdásọ̀lẹ́jàdì márùn ọba rẹ̀ lu ọlọ́wọ́n ọba kan òun ni owó nílò fi ràn léyà àbí ẹran léyà rẹ̀ tiẹ̀ ní tọ́ ìkẹ́ ọlọ́run bá dé látìgbà náà òun náà lòun náà ti ṣe kíni o ìgbà tó tó mọ̀ yẹn òun náà torí gbà òun náà ló tó láníyàn ikú wọn pa ẹran léyà àtàwọn àkíyèsí kọ̀ọ̀kan tó jọ mọ́ eré yìí pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ìtẹ̀síwájú ọmọ tún wáyé lórí àwọn iṣẹ́ ìbádà ètò ẹ̀ka mójútó nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ọlọ́run jẹ́ àmà bẹ́ẹ̀ dáadáa wallahu ta'ala a'la wa a'lam اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين náà. ọmọ tọrọ àforíjì ni o ẹ̀rí nígbà tó ṣe pé ìpìlẹ̀ òun ni pé irun gbọ̀n ọ̀ràn èèyàn ni nínú nǹkan tí gbọ́dọ̀ fi ṣeré ìgbésí ayé mùsùlùmí ni tọ ẹnu mi wá ní à gẹ́gẹ́ bí àwọn ọ́fíìsà wọ́n yìí gbà wọ́n ṣe gbà wọ́n lè wọ́n ṣe pápá jùlọ irú àsìkò yìí ń kọ́ tí wọ́n ti fẹ́ pẹ̀rẹ̀ léyà tọ̀ èyí tí a mọ̀ sọ ni pé irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n ṣe pé bẹ́ẹ̀ lórí èèyàn mọ̀ tọrọ àforíjì ni o torí pé bí ẹ bá ti sọ nínú àwọn ìpìlẹ̀ tí ò ní báyìí ló anabi sallallahu alayhi wa sallam ò ní ẹ fi irun gbọ́n lẹ̀ irun mú ni ẹ máa gé ẹja ẹyapa àwọn ẹlẹ́bọ ìṣesí àwọn ẹlẹ́bọ ni kéèyàn fi irun múlẹ̀ kó sì máa fárun gbà àbí kéèyàn máa fá gbogbo ẹ̀ àtàwọn ọ̀nà míì téèyàn máa fi ń jọ obìnrin ẹ̀nìsán yusufu amọ̀rọ̀tẹ̀ yóò dàbí ẹni bí obìnrin bí ọkùnrin tí àti ntọ́nà fi ṣẹ̀ṣọ́ fọkùnrin omi ń jamẹ́lì rìjáàd òun náà ní ìfáwù àlìhà ọ̀ṣọ́ ìyàtọ̀ lọ tọ àwùjọ táwọn tàbára wa àtàwọn oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ bòmíì kọ́dà lómi ní oníjọ́ físà tí wọ́n ní nítsọ̀ọ́sẹ̀ rẹ̀ àwọn ọ̀fẹ́ ilé yìí ní àwọn àdánwò tó wọlé ti àwùjọ mùsùlùmí yìí gbogbo orú ẹni tí wọlé yìí bá ń ṣẹlẹ̀ sí ìyẹn gbọ́dọ̀ máa mọ̀ pẹ́ṣẹ̀ ó kéré jù nù man ra'a minkum munkaran falyughayyiruhu فمن ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان bí yẹn bá rí nǹkan tí ọlọ́run ọba ọ̀fẹ́ ìyẹn gbọ́dọ̀ já lógun pẹ̀lú ọwọ́ ẹ̀ tí ọba lágbára kó ké ewu leléyìí kó sínú ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run gbàgbára rẹ̀ ọba ràn ọkàn rẹ̀ gbọ́dọ̀ kórìíra rẹ̀ àbí ọlọ́run kó má sá ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa.